ẹ̀yin obìnrin wa ẹ̀yin obìnrin alára gbóná ẹ kúkú ní bínú ẹ má máa jára yín ó máa gbóná jù obìnrin ti pọ̀ jù ẹ má wà wíkẹ́ẹ̀dì má joyè àdánìkànjẹ ẹ̀ ìgbà tẹ́yìn bá pàdé mọ́ ọkọ tiyín tẹ́yìn pàdé mọ́ ọkọ tiyín fi ọkọ yín sábẹ́ fẹ́ máa dá oko ọkọ àwọn obìnrin tó kù ń ta ta ló fẹ́ máa dó wọn obìnrin ti pọ̀ obìnrin ti pọ̀ jù tó jẹ́ wípé ẹ gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ obìnrin kan kankan yẹn ayé ẹ ò lè yọ mọ́ bí a ṣe ń wò yìí ayé ẹ ò fẹ́ yọ mọ́ nígbà bẹ́ẹ̀ bá ṣe obìnrin kankan kan tẹ́yìn pàdé mọ́kọ tiyín àwọn obìnrin tó pọ̀ ń ta tí ò rọ́kọ ta ló fẹ́ máa dó wọn ṣé kọ́ lọ́ máa fi gírin òbo ni àbí dídò ló máa dó wọn títí ọjọ́ ayé wọn ó kú ti wà nínú ìwé mímọ́ pé bá yá obìnrin kan á dìrọ̀ mọ́ obìnrin mẹ́rin á dìrọ̀ mọ́kùnrin kan ó ti ń ṣẹlẹ̀ báyìí ó ti fẹ́ máa ṣẹlẹ̀ ẹ̀yin obìnrin me and my husband ayé ò fẹ́ máa yọ mọ́ báyìí o ẹ ní bínú ni o ẹ ya gbé ìbínú lẹ̀ ẹ gbé ara gbígbóná lẹ̀ nítorí tẹ̀yin nìkan bá da tẹ bá da òbò nìkan tẹ ràgàbù ọkọ yín mọ́lẹ̀ ta ló fẹ́ máa dó àwọn obìnrin tó kù ń ta àwọn obìnrin dẹ̀ ti pọ̀ kò sóko. So atẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa ń sọ pé kò sí ọkọ nísìnyí kò tiẹ̀ wá sóko kò sóko kò sọkọ ẹ̀yẹ ẹ̀yẹ ọkọ tẹ́yìn wá ní ẹ wá fẹ́ gbá mọ́lẹ̀ nígbà tí ẹ̀yin obìnrin kan bá dìrọ̀ mọ́kọ ọkùnrin kan tí obìnrin bíi mẹ́fà tó ń jìyà oko ta ló fẹ́ máa dó wọn ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yà ẹgbẹ́ ẹgbẹ́ ara gbígbóná lẹ̀ o ẹgbẹ́ ara gbígbóná lẹ̀ ní tó da kò sí fẹ́ nìkan obìnrin ti pọ̀ jù obìnrin ti pọ̀ jù ẹ try there is love in sharing ẹ try láti share ọkọ yín pẹ̀lú àwọn obìnrin tí yà oko ń jẹ pẹ̀lú àwọn obìnrin tí wọn ò ní ọkọ ẹ má joyè àdánìkan jẹ àdánìkan jẹ àdánìkan kú ẹ má joyè ẹ ẹ jẹ́ kí àwọn ẹ jẹ́ kí àwọn obìnrin náà kàn gbádùn oko tẹ̀yìn náà ń gbádùn irú yín dẹ̀ lẹ máa dóko ọkùnrin tán ẹ máa ní ah, ọkọ mi mọ̀ mi dó ṣe gbogbo àwọn obìnrin tí wọn ò rí kankan dó ń kọ́ kí ni kí wọ́n ṣe obìnrin ti pọ̀ ju pé bí ọkọ obìnrin kan máa sọ pé me and my husband ọkọ ọkọ obìnrin kan nísìnyí ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ bá lè mú mẹ́rin lẹ́ẹ̀kan náà ẹ̀yà máa mu ẹ̀yin obìnrin ẹ̀yà máa gbé ìgbóná ara kúrò ní o nítorí pé tẹ́yin bá sọ pé dandan dandan àfẹ́mi àfọkọ mi ẹnìkan tí mo mú ta ló fẹ́ẹ́ dó àwọn tó kù níbo ni káwọn tó kù ti rókó tó máa dó níbo ni kí wọ́n ti rí ẹ má tanra yín o obìnrin ti pọ̀ obìnrin ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀dẹ̀ ti fẹ́ yìí atẹ ti fẹ́ ọkọ yìí for a very long time wọ́n ti doyin ìdí yín ti já wálẹ̀ ọyàn yín ti ṣọ̀ wálẹ̀ wọ́n ti doyin òbò gan-an ó tiẹ̀ ti rẹ òbò gan ẹ jẹ́ kí ọkọ yín ẹ jẹ́ kó dóbìnrin míì àwọn obìnrin ti pọ̀ jù ẹ jẹ́ kọ́kọ yín tún dómi kí díẹ̀ tún já wálẹ̀ gbogbo àwọn tó wà ní obìnrin tó wà ń ta nísìnyí wọ́n tiẹ̀ ń wọ́kùnrin tó máa dó wọn tí ọyàn wọn gan máa wálẹ̀ wọn ò rọ́kùnrin dó wọn ọkọyàn wọn wálẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ wà nínú ilé tẹ́ ragàbo ọkọ yín mọ́lẹ̀ tẹ́ ẹ sọ pé àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí ọkọ yín ò gbúdọ̀ bóbìnrin mi sọ̀rọ̀ kò gbúdọ̀ kò gbúdọ̀ ṣú kò gbúdọ̀ tọ̀ ẹ jọ ẹ jèbùrẹ́ o ẹ jẹ́ kí àwọn ọkùnrin yín ẹ jẹ́ kí wọ́n dóbìnrin mi torí wípé obìnrin ti pọ̀ jù àwọn tó à àwọn obìnrin tó wà lọ́wọ́ mi àmọ́ kò sí mi ò rọ́kùnrin i'm telling you mi ò rí ọkùnrin so ní ọwọ́ yìí ah, ẹ máa ṣe ọkọ yín ni o ẹ̀yin tẹ́ ẹ̀ ń ra gàbù ọkọ yín èmi ò ẹ má bínú o ẹ ṣàánú àwọn obìnrin tó kù ń ta èmi ò wọ́kọ o èmi ò wọ́kọ mi ò sínú wọn ẹ ṣàánú àwọn obìnrin tó kù níta tí wọn ò rí okódó ẹ ń láti jèbù rẹ kẹ jẹ́ kí wọ́n ṣíà díẹ̀ díẹ̀ there is love in sharing eh, there is love in sharing lóbìnrin ti pọ̀ ju o ọkùnrin kan obìnrin kan kò lè kò tiẹ̀ lè work mi ní pé kí wọ́n fẹ́ ọkọ ẹ ẹ jọ ẹ fáwọn ẹ fáwọn obìnrin míì náà láyè kẹjẹ kan rókódó ẹ má joyè selfish eh, woman ẹ fún àwọn obìnrin míì náà láyè ẹ jẹ́ kí wọ́n rí okódó o obìnrin ti pọ̀ ju o obìnrin tó ń wá wọn ò tiẹ̀ wọ́kọ obìnrin tó ń wá okó ti pọ̀ ju okó gan scarce ẹ̀yin obìnrin tẹ̀dẹ̀ ń ṣe me and my husband tẹ̀ ń so ọkọ yín mọ́ di pátá tẹ̀ ń so mọ́ bèbè tẹ̀ ń so mọ́ kalẹ̀ ilẹ̀kẹ̀ ni kò lè work kò lè work obìnrin ti pọ̀ jù kò lè work ẹ máa jẹ́ kí wọ́n bá yín share ni o tẹ́ bá dẹ̀ bá yín share tẹ́ bá ní pé kinní kan tẹ́ ẹ bá farabalẹ̀ ẹ má jẹ́ kí wọ́n gbà tán ẹ jẹ́ kán bá yín share ẹ jẹ́ káwọn náà káwọn obìnrin tó kùn ta náà káwọn náà fìlì wípé báwọn náà mọ adùn oko bẹ́yìn náà ṣe máa dùn oko ẹ má joyè àdánìkan jẹ́ àdánìkan kú ẹni bá dájẹ́ á dákú ẹjọ́ nítorí ọlọ́run obìnrin ti pọ̀ ju o obìnrin pọ̀ and you don't want to know what some women are going through you don't want to know i'm telling you ẹjọ́ níbi tó dé yìí ẹ̀yin tẹ́ ẹ lọ́kọ ẹ tíra láti jọ̀wọ́ ọkọ yín sílẹ̀ díẹ̀ kẹjẹ́ káwọn obìnrin tó kù ń ta tí káwọn náà kọ́ tiẹ̀ kọ́ tiẹ̀ máa dùn okó díẹ̀ torobìnrin ti pọ̀ jù please ohun tí mo ní tí mo fẹ́ sọ fún yín lẹ́ni nìyẹn o ẹ pàdé mi níjọ́ Wednesday ire o ó dàbọ̀.